àṣàlẹ̀ yìí adépàkọ́ àti wọn á ṣàdúrà kẹlẹ́ mi má gbà hmm, tẹ́lẹ̀ mi ò bá gbà ṣé kò yẹ ká lọ fẹ́lẹ̀ mi ní nǹkan ẹ̀yìn ah! ilé ayé ti wá kún kò sáàyè mọ́ hmm. ó wá dípẹ́ tó wá fẹ́ gbélé ayé ó di rà ó ti wá dájú pé ilé ayé ti wá di àràgbìn àràbíláyé hmm. rárá o kò rí bẹ́ẹ̀ ẹni tó wálé ayé dàbẹ́ ẹni tó lọ sọ́jà ni ó kọ̀ jẹ́ wípé kò sí bí èèyàn ṣe lè pẹ́ lọ́jà tó dandan ni kí odídẹrẹ padà sílé ìwò ó kọ̀ jẹ́ wípé ẹni tó wá sáyé tí ò rí ọjà bẹ̀ náà kò yàtọ̀ sí ẹni tí a lè sọ pé wáyé tàbí tó wáyé asán àbí kí ni. Kini àǹfààní ẹni tí ò rẹ́ ṣe gùn lọ́sàn-án tí ò tún rí èèyàn gùn lóru kí èèyàn tún máa jẹun lọ́wọ́ kó má rí nǹkan lékiri nínú àwo onítàn wa wá wípé kí ló ṣáà ti má tù ta ló yẹ kó juná sílùú ọ̀hún bí ọ̀ṣọ́ òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì kọ́ lóòótọ́ bákan náà la ṣe ń gbé ẹnu àmọ́ ìlú gbẹ̀ngàn láyé tó bá kọjú sẹ́nìkan àkọ ẹ̀yìn sẹ́lómi àràgbé kọ́ láyé o àyálò láyé ṣùgbọ́n ká tó dá padà fẹ́ni tó ní aláti ń tọ́ka sí nǹkan gidi láti lè fi júwe fẹ́ni tó yàrá láyé pé báyìí la ṣe lórí ayé ọlọ́run ti dá ẹ̀kọ́ náà ara tó bá sì wà la lè fi ẹ̀kọ́ dá níbi tí àwa bá jẹ ayé ìdẹ ayé àmọ̀pá jẹun. ayẹlu gan. it's omega. ó dákẹ́ dá ká má má gbìyànjú tí ó dá ẹni wáyé ni yóò rí o àmọ́ wáyé lúgọ́. ṣe fẹ́ màkùkọ nínú ẹyin báwo la ṣe fẹ́ mèèyàn nínú èèyàn o. ayélé tóra ò mà gbọ́n tẹ́ni tó ń ṣọ́ wa ayé mà kọjá bẹ́ẹ̀ o. ó dákẹ́ dá gbìyànjú ẹ dákun ká gbìyànjú ká má má gbìyànjú tí ó dá ní. bẹ́ẹ̀ni ẹni wáyé ni yóò rí ẹni wáyé ni yóò rí àwọn wáyé ló wọn tá a pè lẹ́ni rẹ̀ ẹni ibi ṣáà ni wọ́n o. ojúláre inú kìkì dá ẹ̀gbin ni wọ́n o. bẹ́ẹ̀ bá rí kọ̀rọ̀ ayé o ẹ dákun ẹ bẹ́rí fáyé o. ó dákẹ́ dá gbìyànjú. mo bẹ́rí fáyé ní tèmi o. tí ó dá ní ẹni wáyé ẹni wáyé ní lórí o ayé lúgọ ayé lúgọ ọ̀nà tọ́lọ́run wá gbà ṣẹ̀san ṣóhun la ò mọ̀ o bó ṣe re bó ṣe re ẹ̀san ń bọ̀ nígbẹ̀yìn ọ ọmọ ẹ̀dá o ẹ jẹ́ àṣàyè ní pẹ̀lẹ́ o ẹni ṣàyè lẹ́sọ̀ lápadà gbẹ̀san fún àbò wá padà bó níṣẹ́ o ṣẹ́ rí o. ṣebí mo sọ fún ẹ pé gbogbo nǹkan tẹ bá máa gé nínú ẹran yẹn ẹ má fi egungun sí pàlájì ò fẹ́ egungun nínú ẹran yẹn ẹ kí ló ẹ kí ló yẹ ká wá ń gé egungun mẹ́ran yẹn oṣù ọ mélòó lẹ ti wá pa báyìí màálù márùn látàárọ̀ ẹ ti ẹ ti wo bí mi fẹ́ bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ yìí o mi ò fẹ́ bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ yìí o ẹ ṣe kọ́mọ́kóbó ẹ ṣe kọ́mọ́kóbó ẹ ṣe kí ẹ ṣe kí ẹ ṣe kí ẹ jàre wọ́n mọ̀ bọ̀ ẹ jọ má bínú o ẹ jọ̀ọ́ ẹ hello báwo ni o ti ṣetán bẹ́ẹ̀ ayé àdá pẹ̀lẹ́ ẹ ọmọ kan tó bá ṣẹlẹ̀ má lọlé má lọlé o ti gbọ́ tó bá ṣe ń kó bẹ́ẹ̀ má lọlé lọ bá wọn Túndé ẹ lọ jọ́ ìwọ̀n kẹ lọ bá wọn parí iṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ o ti gbọ́ pẹ̀lẹ́ á orí yẹ pé orí yẹ pé tètè má lọ tó bá ti dé ẹ̀kọ́ pè mí o ẹ má ṣe mẹ́lẹ́ ẹ tètè parí ẹran yẹn o o ti gbọ́ o ó dàbọ̀ padà mẹ́wọ́ má bínú ẹ jọ̀ọ́ ẹ pẹ̀lẹ́ ẹran èlò lẹ́wọ́ fẹ́ ra àpótí dá yín dúró látẹ̀kọ́ yéé ẹran èlò lẹ́fẹ́ ra. ẹ o ní seven hundred naira ni. o ní seven hundred ah kò dẹ̀ ti dá yín dúró látẹ̀kọ́ o ah màá bá yín kí ẹ bá yín gébi tí. bẹ́ẹ̀ni ah. ìyẹn náà tiẹ̀ ni mò ń wò látẹ̀kọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú wọn kú gbogbo bẹ ṣe ń mè kọ́ látẹ̀kọ́ ni mò ń gbọ́ iṣẹ́ ló dà pé ẹ máa ń bá wọn tó bá fẹ́ ṣe patí ẹ máa ń bá wọn pa màálù. <laughs> iṣẹ́ tiwa nìyẹn. iṣẹ́ olópò lèmi náà ń ṣe iṣẹ́ olóko lẹ ń ṣe. bẹ́ẹ̀ni. Ah, iṣẹ́ àjọ papọ̀ ni ẹ ẹ máa sọ fáwọn oníbàárà yín wípé tí wọ́n bá fẹ́ pa màálù wọ́n jẹ́ màálù fọ́tì òun ni wọ́n fẹ́ pa lójúmọ́ a lè bá wọn pa so ẹgbẹ́ kọ́mọ̀ pé wọ́n ní ẹni tó lè bá wọn ṣe ẹran òun bì ẹ ti gbọ́. tẹ́yìn náà bá ti wá ní àwọn tó fẹ́ bá ṣiṣẹ́ ẹ bá mi sọ fún wọn pẹ̀lú olópò tó ń bá yín ṣiṣẹ́. àjọ máa ran ara lọ́wọ́ ni ẹ ti gbọ́ ẹ ṣe gan-an ẹ máa ń wù bí tí ó lẹ́ràn dáadáa ṣé ń gé gbogbo dẹ̀ ẹ bá mi gé ẹ bá mi mix ẹ̀ pọ̀ mọ́ra wọn. <laughs> shortcut já síbi tí mò ń lọ báwo ni mo ṣe débì ẹ gbà mí níbo ni mo fẹ́ gbà báyìí. dágbére fún èmi pé èmi làwọn mi. ṣóòótọ́ ló ń sọ̀rọ̀ mo fi òpèrè ló ń ṣe tẹ́lẹ̀ ni. eré kẹ ṣọmọ mi mo dákú ṣeré ni ẹ rí bí gbogbo àdúgbò ṣe dànù lẹ́yìn tó jẹ́ pé àwọn tó kọ́lé gan wọ́n ti talé wọ́n ti sá lọ síbòmí ká tó wá aṣọ tàwárá lẹ́gbẹ̀ẹ́ ṣàdúgbò yìí ò tó sún mi ẹ tán bá pààyàn ni wọn á jiyàn gbé wọn tọ́lọ̀ bá dé ìṣọ́ yẹ kí wọ́n máa ṣọ́ra ẹ̀ èmi náà á pè ẹ́ lórí fóònù ṣùgbọ́n. tiẹ̀ dúró irú aláwọ̀ ni mò ń látẹ̀lé ṣé pé èmi nìkan ni máa kù nínú ilé yìí hello sir sir ẹ ti bá mi gbaṣẹ́ kan sir oh thank you sir ẹ ṣé gan ni sir ẹ ṣé sir. ojú là ń wò inú ẹ̀dá láyé tá a bá rí bí táyé lúgọ sí àwòsá. mo mọ̀ wípé tó bá pẹ́ mo bá yẹ àṣírí ẹ̀ tú. Ah, ẹ̀wọ̀n ọmọ mi títí ọkọ mi ọkọ mi. DPO ẹ̀rí ẹ̀dìyẹ ńlá àgùn irun ni ò jẹ́ ṣe rí àwọn fìjìláńtẹ́ wọ́n gbìyànjú gan-an lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àmọ́ omi pọ̀ jọ kà lọ alága àbílẹ̀ ni mo bá lọ́rọ̀ ẹnì jẹ́ kó sún yín ni o hmm. bẹ́ẹ̀ lẹ̀ ní jẹ́ kó rẹ̀yìn ṣé rí àwọn èèyàn tó fẹ́ kúrò ń lu o wọ́n ti ń sá kúrò ń lu gidigidi gan-an látàrí pé kán máa lọ kán bá orí ń bí kán bá pa ń bí kán bẹ́sẹ̀ ń bí kán jójú di èèyàn gbé lù kán máa rí nílé kán máa rí lóko hmm. ṣẹ̀dẹ̀ mọ̀ wípé onílù ò ní fẹ́ kí ìlú òun ó tú chairman hmm. ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ ní kíákíá. bàbá balẹ̀ mo fẹ́ kí ẹ fọkàn yín balẹ̀ ṣe rí tí ẹ̀gùn bá ti débi yé o ṣetán àti yọ nìyẹn and being the chief security officer of this local government ah, gbogbo àwọn tó ń wà burúkú yẹn ọwọ́ ìjọba máa tẹ̀ wọ́n even we are going to introduce whistleblowers tí wọ́n bá jẹ́ ká mọ̀ bí tán wà ẹni tó bá ṣerú ìtẹ̀gùn bẹ́ẹ̀ fún wa ó ní ẹ̀bùn ńlá tíjọba máa ṣe fún tí ò ní gbàgbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni chairman ẹ balẹ̀ ẹ ẹ bá wa pàrọwà fáwọn aráàlú ipe kan jọ ọ́ kan tètè máa wọlé ó pẹ́ jù láago mẹ́jọ so that àwa agbófinró a lè gbàlú kan a lè mọbi tí àwọn ọ̀daràn yìí tó ń gbà wọlé á dẹ̀ lè ran ìwádìí tiwa náà lọ́wọ́. that's good that's good. and ẹ wá bá wa sọ fún wọn o wípé kí wọ́n fi ọkàn wọn balẹ̀ wípé láìpẹ́ láì jìnà ọwọ́ máa tẹ àwọn oníṣẹ́bí. ọ̀dà náà ẹ̀ náà bá dé ọ̀dọ̀ mi náà máa pe àwọn tàjọ ń ṣèjọba tàjọ ń ṣèlú tó wọlé tí mo bá bọ̀ àwọn náà lè sọ fún mi káàkiri aago mẹ́jọ o àwọn agbébọn ló ká kú wọlé ẹ̀sùn ẹ̀tọ́ bá ti mú fọwọ́ bẹ́ẹ̀ o. that is good that is beautiful so DPO kí n pé mọ́mì. omega. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìsú ni o ah, oṣù kò ní sùn tàbí káàtì ẹni ò ní sùn náà ogun yìí gbọ́dọ̀ dojú sí mi ah, ìgbà tí mo ti wọnú lẹ́yìn ségesège tó wà lára mi ti ẹ̀ kọjá abẹ́ gbogbo wọ́nrọ̀wọ́nrọ̀ tó wà lára mi mo ní wọ́nrọ̀wọ́nrọ̀ tẹ́lẹ̀ wọ́nrọ̀wọ́nrọ̀ wá di wọ́nrọ̀ Ah ọ̀tọ̀ ni prayer point tọ̀ fún mi ọ̀tọ̀ ni wèrè yìí tí mò ń gbàdúrà ló bá yá máa lọ́dọ̀ wọn ò gbàdúrà o lórí ilé iná ẹni o lórí ilé iná ẹni o ah ó tó dùsù mi ó tó dùsù mi ó tó dùsù mi ó tó dùsù mi àbí kídìẹ̀ ní dẹ̀ kídìẹ̀ kídìẹ̀ ní kẹ̀dẹ̀kẹ̀ kídìẹ̀ ní kẹ̀dẹ̀kẹ̀ kí ló fara súnmọ́ bọ́ gẹ́gàn kí ló fa mẹ́sì gbogbo wèrè yìí ah àbí wo dẹ́ni ẹ̀yin ni gangan ni gan máa jọ ah èmi ò láì kí gbogbo wèrè tẹ̀ ń bá èwo tí ẹ̀yin lánù bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ rẹ̀ sẹ́ wọ́n máa ní pé kí ni ẹ̀wò náà gẹ̀tì mánu ni mò ń ṣe kí ni kí pẹ̀lú kíṣìnì kí ló kàn mí kọ́ kíṣìnì kí ló kàn mí kí ó kí n gbálẹ̀ kí n fọbọ́ kí wọ́n bẹ̀rẹ̀ ni kí n máa wẹ̀ fáwọn. Ah, èmi ò tiẹ̀ mọ̀ mi ò rí irú orí burúkú wọ ẹ̀yin ẹ̀ la ní gẹ́fẹ̀rẹ̀ndì ẹ̀ la ní gẹ́fẹ̀rẹ̀ndì ẹ̀ má dàbí láàmú ẹ̀ má bá tèmi jẹ́ mi ò rí pẹ̀lú obìnrin rí bóyá bóyá bóyá bóyá lẹ́lẹ̀ díẹ̀ níyàn àbí kìíní tó ń ṣe bó lẹ̀ jòun díẹ̀ ní yorùbó yorùbó tí ní ẹ̀ máa jẹ́ra ni sá jẹ́ mo sọ ojú ti pè mí ojú ti pè mí ojú ti pè mí ojú ti pè mí à ó lè jẹ́ ogun orí burúkú kan eku ló máa bí sinimá ní kí n láwọ ara wa kí n lọ́ra ní kẹ́míìsì wèrè yẹ́sà. ẹ̀ka kí ló ṣe é. kò sí sá. gbàtú wá ṣu ẹnu wọlé ńkọ́. ẹ̀ ń gbà tí ń bọ̀ lẹ́nu mi ṣùpọ̀ fún rẹ. lẹ́nu ẹ ṣùpọ̀ sórí ẹ pé ṣá. ó pè sá ẹ má ẹ má bínú sá ẹ má bínú pé mo sọ ẹnu pọ̀. òkè ló wà létí mo lè jẹ jàre. dìmọ̀ ẹ wo ẹ sá ẹ kí ìsì sá ẹ jọ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ oúnjẹ yẹn ó ti sú mi ẹ wò mi ò mọ̀ nípa oúnjẹ òṣù ọ̀nà mi mi ò mọ̀ mi ò mọ̀ bá ṣe ń dáná mi ò mọ̀ oúnjẹ sè. no no no no dúró ná o ti ń ṣe oúnjẹ fún mi wọ́n ẹ̀ complain pé kò dùn rè. ah mo ti gbọ́ kọ́stáàdì wà nílé kọ́kàwó ti wà nílé gbúre wà nílé òtílí iṣu awújẹ ṣèṣe ẹnu bàbá ń ṣẹ̀jẹ̀ wọ́n dẹ̀ gbé kínní wá láti jẹ̀bù àti ráìsì náà dẹ̀ wà nílé. you know what the microwave vegetable there for me. ọtún. ẹ jẹ́ ńlá ti géètì náà torí mo kàn fa. ọ̀gbẹ́ni dáhùn ibi ń pa mí à dáhùn dáhùn dáhùn ah. Eh, ọlọ́run má máa jẹ́ kí ọlọ́run máa ṣàánú fún ah, ẹ ṣe mú kókà out lọ́sàn-án ìjọba àwọn ìṣẹ̀lẹ̀ mú kókà out lọ́sàn-án gangan hello Kenny. ọ̀rẹ́ mi wo ló ṣe ẹ mo ti rí mọ́tò yẹn but kí ló ń parọ́ fún mi pé o ti send bill of deedings o send ẹ̀ náà no no no mo mọ̀ pé o nice but bóyá ẹrù máa ń bà ẹ́ ni mo kàn fẹ́ kó máa ṣòótọ́ pẹ̀lú àwọn èèyàn mi ò fẹ́ kó máa sọ̀rọ̀ ẹ̀ ń burúkú jọ mo mọ̀ pé o máa ṣe bo mọ́tò tó send àwọn èèyàn sọ pé ó wà okay àṣé ah, ti election àbí nínú yẹn yẹn ti lọ àwọn èèyàn mọ̀ pé wọ́n ló lè ṣe but tó bá ti promise kàkà ṣe ni ká má máa ó ti yẹ ó ṣe gan ọ̀rẹ́ mi nice one wá gbà yìí. so kí ni nǹkan tó ń sọ sìn é pé kí n máa bọ̀ ní location láṣẹ pé ẹ ti sọ balance mi <laughs> wo kò work bẹ́ẹ̀ ẹ ti sanwó díẹ̀ nínú owó ta ní kẹsàn mo dé ní pé kẹsàn balance tẹ́ bá ti balance ọ̀pá o be on your set but tí bá rí balance yẹn lákàntì mi my dear mi ò ní tẹ sẹ́ẹ̀tì yẹn kò possible ṣé ilé ètò ti ẹ̀ ń bẹ̀bẹ̀ yìí ń sìn bí a kò tètè mọ gbogbo ẹ̀bẹ̀ tèbè kó má gbogbo ẹ̀bẹ̀ yẹn kó bẹ́ gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà ṣé kémi tó wá sórí set bèrè mi dáadáa bèrè mi lọ́rùn èèyàn tó máa ń bá mi tó máa ń pè tó máa ń bá mi ṣiṣẹ́ kémi tó wá location mo máa ń gba gbogbo oúnjẹ mi iye ọjọ́ tí màá bá yín lò ẹ máa san gbogbo oúnjẹ mi kí n tó wá then ẹ máa sọ bí tẹ́ ṣe fún mi hòtẹ́ẹ̀lì tó bá yẹ pé bẹ̀rẹ̀ fẹ́ lọ́jà àwọn èèyàn sí tó bá yẹ pé nǹkan tí mi ò láìkì ni mo máa choose hòtẹ́ẹ̀lì tó bá wọn mi ládùúgbò bẹ̀ ẹ̀ dẹ̀ máa fún mi lówó tí máa fi gbòtẹ́ẹ̀lì yẹn so gbogbo àwọn kíní ó gbọ́dọ̀ wà lákàntì ni kí n tó dé ọ̀dọ̀ yín if not mi ò ní wá o torí ẹ̀ ń bẹ́ mi sí mi bóyá dandan ni kí n ṣiṣẹ́ ṣé gbogbo àwọn iṣẹ́ kéékèèké tẹ̀ ń ṣe yìí sí wọ́n ń pe gbogbo ẹ̀yin producer kéékèèké ẹ̀ ṣe pa gbogbo owó yín pọ̀ kẹ́ pa gbogbo ẹ̀ pọ̀ kẹ́ ya project ṣé wọ́n disturb mi now lórí ìgbà ìfọ̀sí mi ní à ah, ṣé dandan ni dandan kọ́ dandan kọ́ lè máa fi ṣu gbogbo afọ́nà máa jẹ́ producer ah, ẹ̀ wọ́n mi wọ́n ọ̀gá dé mi sílẹ̀ jọ ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o ọ̀nà àtijẹ àti mo yàn mí dí. àmín àmín. ọlọ́run ló ní kí n má kùnà ǹbá tí rírú àǹfààní báyìí. kò dáa kí èèyàn máa kùnà nítorí tí èèyàn bá kùnà àwọn èèyàn ò ní lè mọ irú nǹkan tí ó ń ṣe onítàn tábìlì tàṣé nǹkan tí wọ́n máa lò fún. lóòótọ́ lọ̀rọ̀ tẹ̀sán lóòótọ́ lọ̀rọ̀ tẹ̀sán. kéde a máa wo kò kí ń ṣe pé kò sí iṣẹ́ nílùú o ó kàn jẹ́ pé ibi tí èèyàn bá múnà dé ibẹ̀ náà ló máa lè rìn dé àti pé àwọn tí ò fẹ́ kan ṣe òun ló pọ̀ jù hmm. téèyàn bá ti gbìyànjú dandan ni kó rí èrè ìgbìyànjú àfi kí Ọlọ́run bá kókó àmọ́ ṣe. àmín. ẹ pẹ̀lẹ́ kí ẹ bínú. mo kàn ń wo pé ọ̀nà yìí. ibi ni a máa páàkì sí nítorí ibi tá à ń lọ ọkọ̀ ò débẹ̀ a máa fẹsẹ̀ kó ìtókù ni. ẹsẹ̀ kẹ̀. Ah, olówó ṣeun gbogbo tán ni ibi tí wọ́n rí ilẹ̀ sí òun lọ́kọ́ lè ṣe wọn sí àwa dẹ̀ là ń wà nǹkan a láti lọ bá wọn ibi tó bá wà. ẹ jà lọ <laughs> ẹ máa rí ẹ máa rí gbé wa níyànjú ẹ pẹ̀lẹ́. <laughs> ẹ̀dá ayé ẹjẹ́ mọ́ fúnra ẹ̀wọ̀n tá a pè lẹ́ni rẹ̀ ẹni ibi ṣáàyàn o ojúláre inú kìkì dá ẹ̀gbin ni wọ́n o bẹ́ẹ̀ bá rí kọ̀rọ̀ ayé o ẹ dákun ẹ bẹ́ẹ̀ rí fáyé o. completed building kó là ń lọ gangan. ibẹ̀ náà ni a wà. níbo nínú uncompleted building. tọ́lání farabalẹ̀ àṣà òṣà ni gbọ́mọ lẹ́yìn pẹ́pẹ́yẹ gbogbo ẹ̀ ni máa ṣe ní àlàyé fún ẹ délẹ̀ àmọ́ mo fẹ́ kó mọ ọkàn dájú o èèyàn ò kí ń kí ẹsẹ̀ méjì bo odò tán kó tún máa kégbe òtútù. kí lẹ̀ ń bá mi sọ ọ̀rọ̀ wo lẹ̀ ń bá mi sọ yìí kí ni sún àṣà inú òtútù inú omi kí ni gbogbo nǹkan tẹ́ ń sọ yìí. sí Tọ́lání igi ọ̀là tó ń wò yẹn nǹkan tó ṣe nira fún àwọn èèyàn láti rí gé òun ni pé gbogbo ara báyìí ló fi ṣe ẹ̀gún àmọ́ téèyàn bá farabalẹ̀ tó ní sùúrù tó bá ṣèṣì rí gé ìṣẹ̀lẹ̀ rí máa bọ́ sí ẹnu ẹ̀ báyìí ìdí tí mo ṣe máa bẹ̀ pé kó farabalẹ̀ ni. What are you telling me? What are you telling me? Are you crazy? ṣé mo sọ fún yín pé mo fẹ́ ṣẹ́gi ọ̀la ni ah! olórí burúkú ni. ẹ wọ tó bá dánwò gbọ́dọ̀ àgbé ẹ. ta ni ẹ. and being the chief security officer of this local government ah, gbogbo àwọn tó ń wà burúkú yẹn ọwọ́ ìjọba máa tẹ̀ wọ́n inú ẹ̀dá láyé ẹgbẹ́ni tí mo rí tí ó ṣẹ̀fẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ mi rè. iṣẹ́ over my dead body. bullet. arábìnrin tójú rẹ̀ ọ̀fẹ́ àwọn ọmọ abẹ́rẹ́ ṣiṣẹ́. Hmm n ò kó dọ́ṣọ àbí. bàbá àgbàlagbà bàbá tọ̀tọ̀ kú dánwò. bó wàá ah bàbá láìláì ẹ bàbá àgbàlagbà. shh bullet ṣe ká ẹ̀rọ ẹ̀. ojú là ń wò inú ẹ̀dá láyé tabaribi taye lùgọ̀ sí haúsá. kí ni àbájáde. mítìntẹ́yìn àti dp àti balẹ̀ ṣe. ah You can't imagine what happened. Uh-huh. That stupid ballet at ordinary DPO. Wọ́n fẹ́ tí ọwọ́ mi bọ́ ṣọlọ. Wọ́n fẹ́ kí mọ̀ọ́mọ̀ mi kó kera rẹ̀ mú fá. Mo wá gbé wọn gẹ̀ẹ́sẹ̀ ayan. Oh! Mo wá tì wọ́n síwájú. Ọmọ. Ṣé wà ní? Ah, ó dẹ̀ yé ó dẹ̀ yé gbé Mo rò pé ò tí mọ̀ ọ̀rọ̀ kan. Èmi pátá dé ọmọ awó bíi oògùn tí oògùn tí ò bá jẹ́ ewé ẹ̀ ló kù kan bó bá yọ bí rọ ewu oògùn tèmi bá sá tí ò bá ti jẹ́ babaláwo tí ó sá òsì tó bá lè jọ bí rọ mo fẹ́ kó o onítọ̀hún wá kájọ ìgbàgbàgbà. bàbá ẹ pààrọ̀ ṣé gbogbo nǹkan tẹ sọ kalẹ̀ yìí òótọ́ ni ibi kan ṣe ní gan rí ẹlẹ́rìí ni mo jẹ́ mo rárí dájú ẹ̀ ṣé bí mo ṣe wà yìí in fact irú bísí tí mo ń bísí lẹ́nu ọjọ́ mẹ́ta ni bísí rẹ̀ rí location tí mo lọ tipátipá bọ ni mo fún fúnra mi láti kò láti sùn láti ẹsẹ oh. mi. Mm-hmm. Oh, ìwọ tó tí ì mọ kankan wo bí ó bí sì débi wípé o ò nílé ráyè wẹ̀ níbi tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ fi ṣẹ́ lọ́ọ̀dẹ́ o ò nílé rójú ráyè ṣe kankan e, ibi iṣẹ́ ni wọ́n ti ń pè ọ́ lọ́tún ni wọ́n mọ̀ pè ọ́ lọ́sì mm. iṣẹ́ ni iṣẹ́ ni kódà bó o bá ná ọmọ ńlẹ́ gan o ò nílé ráyè tọ́jú ọmọ tó bí níbi tí o ṣiṣẹ́ dé. Ah, ọlọ́run ṣe orí mi sọ̀rọ̀ ẹ wò bàbá yẹn in fact ó tán ni gbogbo nǹkan tẹ́ sọ mo rí gbogbo ẹ̀ mo rí gbogbo àmì mo ń ṣiṣẹ́ àmọ́ ṣe rí lóòótọ́ ni mo ń bízì o wọ́n ti ń dọ́ṣì wáyé competition ti pọ̀ jù competition pọ̀ ẹni tó bá jókòó báyìí kó sún ṣòkòtò ẹ̀ kó le gidigidi ọlọ́mọ ẹ̀kọ́ ẹ̀kọ́ máa gbàgbé olúwa ẹni kó má bàa wá rí bẹ́ẹ̀ ó kù sí fi kọ̀sà olókù sí àgbọ. ibi tó kù sí ni pé ṣé rí gbogbo àwọn iṣẹ́ ńláńlá tó máa ṣe ní dọ́ṣù wa gbogbo àwọn iṣẹ́ olókìkí gbogbo iṣẹ́ tó yẹ pé tó bá jáde bá ní ah ọmọ ètò ti ṣe fíìmù kan náà wo ẹwọ àwọn olúwa ní pósítà o òun ló ṣe kíní kan òun ló ṣe dídùn o ah ọmọ ẹrẹ́ ní gbogbo àwọn iṣẹ́ tó máa lókìkí àwọn iṣẹ́ gidi àwọn iṣẹ́ alárìbáríkà tí wọn bá tí rí ni wọ́n máa ṣe. ṣé ohun tó fẹ́ náà. in fact tí wọ́n bá wọ pé ọjọ́ tí wọ́n mú gan tí n bá bízì kọ́ sún lọ́jọ́ yẹn kó pè mí máa fún ọ ní déètì bó ti mo fẹ́ pé pé máa lò mí nìkan ṣáná wọn máa rẹ́ẹ̀dì location ìgbésẹ̀ tó ń jáde báyìí orúkọ mi lọ́mọ àbájá orúkọ mi ní orúkọ mi nílé orúkọ ẹ̀ understand pé kí kí gbogbo ẹ̀ kọ́kọ́ fìlí pàtì mi ní industry yẹn tí n bá ráyè kó máa torí mi postpone iṣẹ́. dọ́kítà àbùkù. yes. ó ṣe wá jẹ́ pé àwọn iṣẹ́ pínpínpínpínpín tí ò gbàgbára ni wọ́n ń gbé wá síwájú o ò lè níbi tọ́jọ́ kù sí òun ó dá fẹ́fẹ́ òun ó sì fò lọ sójú ọ̀run wọ́n lọ gbé òṣùpá wá ó sì jẹ́ gbogbo ayé ò rí pé òṣùpá ojú ọ̀run ni àhàhàhà hmm. ní gbogbo ayé ò mọ̀ ṣe. èmi kọ́ bàbá ńlá bàbá mi ni Ògúndìran e, e, e, ni wá nílé wa ah. ah, àjogúnbá ni. ẹ ṣe gan ni sà ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe ẹ ṣe ẹ ṣe in fact ah, hmm. ẹ wo èmi kọ́ lọ́wọ́ yín o dẹ̀ mọ̀ pé wà capable because ṣé ní gbogbo ọtí mo bá ní lọ́sùn yìí gbọ́n sí bá mi gbé báàgì. ẹ bá tán. yes. ṣe ẹ gbà sá. ṣé lówó tí mo fún yìí nígbà tí mo ṣe ṣe rìhásà ni o preamble lélẹ̀ ṣé tí gbogbo ẹ̀ bá jọra wọn tán tí gbogbo àdúrà wa tó gbà tán ẹni kan máa mọ̀ pé lọ́mọ kan ọmọ ni ẹ máa gbádùn mi bóyìnbó ṣe ń gbádùn sìgá. ìwọ náà sì gbádùn mi àjọ gbádùn ara wa ni òun mọ yọ lọ eh. gbogbo ibi tó bá tẹ ilẹ̀ rẹ ni ìkọ́kì ìkọ́bálá àṣekọ́ kì í kéjò àrùn yìí ní tiẹ̀ ogun ò ní fẹ́ jẹ rẹ o bó o bá na ọwọ́ rẹ ọmọ tó ní wọn lọ tiẹ̀ kò séwu lóko kò séwu lóko. ẹ̀kọ́ abiyamọ ah title yẹn wà unique mo like ẹ̀ ó ṣò pé script yẹn máa gbọ́n powerful ni. Ah. báwo lọ ṣe wá ṣe ọ̀rọ̀ cast sí. Ah, mi tí mo bọ ìṣòro cast yẹn sí àmọ́ kò sáré mo sáré sáré wá jí sọ fún yín ni. ìbọn wọn ṣàfẹ wọn ti mẹṣọ mi ṣàkọfẹ lómi. Oh, oh, <laughs> as usual wọn bí wọn dà. wo thank you to ṣe sọ fún bó ṣe tó máa ṣáyín lé wọn ni wọn bí wọn dé kọ́ máa lómi. látẹ̀kàn ẹ̀ṣẹ̀ ń bọ̀ fún script ajá rè. so ta ni director yín. Dèjì Ọmọgbẹ́yìn. so date wo lẹ́mú yẹn. twenty one. oṣù wo. oṣù táwa náà yìí twenty one oṣù. oṣù táwa náà yìí ah má bèrè mi ò ní lè ṣiṣẹ́ yìí ah twenty one oṣù yìí mo ti ní iṣẹ́ lọ́jọ́ yẹn in fact mọ́ǹtì yìí gan kò sáyè mo ti ta gbogbo déètì tán lọ mọ́ǹtì ah, àbú màrí mi kẹ ẹ ṣe ń gbé script bọ̀ ní twenty one. ọlọ́mọ àyíká rí náà kọ̀ǹgà tẹ́ẹ̀bà fi lè bá a ṣe ní twenty one ọlọ́mọ àyíká ní problem ẹ kì í sáré pé director. ẹ̀lú director mo àgbà mo àgbà mo ti dé ọ̀dọ̀ wọn wọ́n ní àwọn ẹ wọ́n láwọn olùbára ṣe twenty one báwọn tiẹ̀ ní déètì kankan ní mọ́ǹtì rárá ẹ sùn wọ́n ní ìgbà wo lè máa ráyè. ẹ ká ṣe ní twenty one oṣù tó ń bọ̀ one month this time. Ah. wọ́n ní twenty one oṣù tó ń bọ̀ ó ní ìgbà tó bá mú náà ni pé ẹ̀yin náà la nídìí. ẹ ti wọ́ pèrè kò sí wàhálà a máa bá yín ṣiṣẹ́ nìyẹn. ok ẹ wọ́n ní ká tètè sanwó pẹ̀lú kò sí wàhálà olóhùn gbọ́ everything tẹ̀ sọ. ẹ ẹ ok ẹ kò sí àwọn àgbà script yín báyìí ẹ ṣe gbọmọ. ok ẹ mi kò ti kó kárátà mi síbẹ̀. ẹ ní. ẹ kò sí wàhálà. ẹ gba kọstumíà o mi ò káṣọ wèrè kọ́kọ́ location yìí o ẹ gba kọstumíà o. èyí náà ti máa fún wa ní bùkátà yàgò sports. mo ti gbọ́ láìpẹ́ mo ti ẹ̀ lọ́wọ́ àṣẹ ìró yìí. <laughs> àwọn ọlọ́run bíi ẹ̀mí pò jù my god girl yẹn funny gan ṣá. i'm telling you uh-uh. in fact ó kàn ṣe ń bí ẹni pé kọ́lá ti dé ni. ọ̀la kí ló ń ṣẹlẹ̀ lọ́la. Uh-uh. dáàdi fẹ́ gbé wa jáde ó fẹ́ gbé wa lọ sí beach. wow ṣé o máa ń ga ti tẹ̀lé wa. Ah, mo wish àti tẹ̀lé yín but i'm not sure bóyá dáàdi mi máa gbà mí láyé. Uh-uh. why not. dáàdi Oh, Daddy. Hi. Ah. Good How are you? Fine. Very well, thank you, sir. Uh-huh. Who are you? Um, Daddy, she's my new friend. Your friend? Wọ́n fẹ́ lọ sí beach lọ́la pẹ̀lú àwọn family so only ní kí n tẹ̀lé àwọn mo á ní mi ò mọ̀ bóyá ẹ máa I'm talking you still, dídẹ́. Daddy. What you mean? from now on, máa can n rí more. lé mọ́. Kí ni mo sọ? Ẹnikẹ́ má tún rí mi bí ìwà ìwọ̀sà. Tati! What happened? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Tati ni wọ́n dé lórí mi jáde. Wọ́n fẹ́ gbé wa lọ sí beach lọ́la. Wọ́n ní kí wọ́n má tẹ̀lé. Wọ́n Ah, ah. Tati Titi ọmọ yìí ò ń ṣọmọdé mọ́ náà ẹ jẹ́ ẹ bá má ṣe yẹn náà ẹ jẹ́ káwọn ọ̀rẹ́ máa wálé náà there's nothing wrong in that. so wọ́n ló máa sọ fi ṣe máa tọ́ ọmọ mi. ẹ̀fọ́ ni sọmọ yín àbọ̀mọ̀ wa ẹ̀yin ní kọ́kọ́ lẹ́bi náà. Hmm. àjọbí ni. bẹ́ẹ̀ ni. àjọbí ni. yes. ok mo ti lè jáde she was there. ibi mo bá ọkùnrin ṣe máa ṣe báyìí kí ló máa ṣe báyìí lọ. má dáhùn má dáhùn I'll talk to him. don't do it kódà kẹ́ẹ̀dá gbìyànjú ká má má gbìyànjú tí ó dá ní ẹni wáyé ni yóò rí o àmọ́ wáyé lúgọ́. báwo la ṣe fẹ́ màkùkọ nínú ẹyin báwo la ṣe fẹ́ mìíràn nínú ìyẹn ayélé tó rà ó má gbọ́ tẹ́lẹ̀ tó ń ṣọ́ wa ayé má kọjá bẹ́ẹ̀ o. ọ̀nà kẹ́ẹ̀dá gbìyànjú ẹ̀ẹ́dá tó bá gbìyànjú àbámọ́tò owó yóò dá ẹ̀ ẹni wáyé ni yóò rí ẹni wáyé ni yóò rí àmúwá yẹ lùwọ́. ẹ̀dá ayé ẹja máa fura ẹ̀wọ̀n tá a pè lẹ́rìn-ín bẹ́ẹ̀. ránṣẹ́ sí wọn. àǹtí mi ṣé títí kọ́ nìyẹn. ọmọ mi kókó ni. ṣebí sọ pé máa gbé lọ sọ́dún èèyàn kan pé pásítọ̀ kan. àbúrò wàhálà tèmi àti bàbá títí láti ṣe lórí ọmọ ìlú mi kò síbi kankan tí ó máa sọ pé ká lọ báyìí in fact mo credit ọkọ mi hmm. ó gbìyànjú yẹn gbogbo everything gbogbo meat kára ọmọ yẹn fi lè yá gbogbo ẹ ló má mi bìrì gbìyànjú tèmi náà dẹ̀ tí mo dẹ̀ dákẹ́ àmọ́ gbogbo ìpàbò ló ń já sí ìgbàgbọ́ kan lèmi kọ̀ ní wípé èmi ò bá ti yàn jẹ́ èmi ò ní pé kéèyàn rìn lèbi sùn èmi ò ní káyé èèyàn bàjẹ́ kò dé ṣe tó máa sọ pé káyé mi bàjẹ́ tí ọlọ́run máa wò bẹ́ẹ̀ ọlọ́run máa pèjà mi jà ó dá mi lójú ó dá mi lójú o kókó tó dá mi lójú nìyẹn. àǹtí mi ìfọkànbalẹ̀ lágbára ọlọ́run ọlọ́run bá wa mú lára dá ọlọ́run á wò sùn ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ẹ má rò ó ọlọ́run gbàdúrà wa lórí ẹ so ṣé ọkọ ṣàlàyé fún wọn ìta lórí ọ̀rọ̀ owó yẹn ọ̀hún ti ọ̀hún ti gbọ́ mọ̀ ti gbọ́ yes ma. sinima mr degari nkwagi sinima mr degari nkwagi. mo fẹ́ ra àlùbọ́sà wàṣọ ṣé tí two hundred naira wà. wàṣọ. wàṣọ. wàṣọ. wàṣọ. aboki. minama ka samu ya faru ne ana kira waso ó bàjẹ́ èmi làbókí ẹbí ló fẹ́ sọ fẹ́ bókò yín pè mí làbókí mọ́ àbọ̀ wa bá lọ rẹ̀ ẹ jẹ́ má bínú kí lẹ béèrè lọ́wọ́ ẹ̀. mo fẹ́ ra àlùbọ́sà wàsó mo ní sórí chain two hundred naira. wàsó ṣe ra yìí ẹ wàsó wàsó fifty naira fifty na yìí lónà. ẹ wàsó bíyà. zo riko sannan sannan kaji àti tó gbà wo lo ti wà lẹ́kọ̀ọ́ iná. I don reach Lagos I don reach how many years. sí ìwọ bí mi ò lè máa ṣe wàhálà lórí ẹ o mi ò lè jókòó síbì kí wọ́n máa ṣe àyàgbìfọ̀ àbí translator lórí sí ìfìlọ́ tó bá wọ̀ fún ẹ gbé ọjà ẹ gbé lọ síbòmí. kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kásá mi ní ẹsẹ̀ pàrọ̀ kẹ̀yìn náà kẹ̀yìn náà wa. èmi ló ń jupá sí. máa bẹ́ẹ̀ lórí máa bẹ́ẹ̀ lórí ẹ̀fọ́gùn. kátìrẹ́mú ń dága kai mun ta wani yasa ne ka tire mun daga zai kashe ka kawai wani tí mo ti padà fún ẹ wèrè tí ṣe máa rọ nìyẹn you go still need me wèrè. ní ní ọ̀sán kashe ka náà. you no go hear anything dey hear wa so fifty ah you dey disturb my life. kèémà kájú náà wá kájú magana náà. gba ṣépè èmi kò máa ṣépè fún ẹ èpè burúkú ló máa gbọ́ lẹ́nu mi wèrè èpè lè kò dá fún ọ náà. ẹ má bínú dáadé kò ń ṣẹjọ́ mi náà iṣẹ́ ni mi ò kí ń ní táìmù rárá ni. Hmm. iṣẹ́ ni iṣẹ́ ni òjò ráyè tìyàwó àbí. dadi báwo lọ̀rọ̀ obìnrin àti iṣẹ́ ṣe papọ̀ kó jọra wọn náà. ó jọra wọn iṣẹ́ tí òjò ráyè òjò sèmi tí mo tí mo jẹ́ baba tó bí ọlọ́mọ ṣé òun ló wàjọ ráyè tó obìnrin láti fẹ́. wo má jẹ́ ń tọ̀ mo fẹ́ rí ìyàwó rẹ o. ó dáa mo ti gbọ́ dádì bọ̀dé báyìí àgbà náà lè máa ń pa lóore pé ẹ̀ ń tà ń gbéyàwó bọ̀ àgbà kó kí ń garun. táǹkọ̀ lóore burúkú. owó ẹ̀yìn àgbà náà ni. a jẹ́ pé obìnrin téèyàn ti mọ̀ tẹ́lẹ̀ lèèyàn ò ní garun màdé kò gbégbé gbogbo abá mi lé wọn garun mọ̀nà kàì wò ó ṣe kí ajáde mo fẹ́ rí ìyàwó rẹ. ọ̀la mi ti bá yín dáadé èmi àti ẹ̀ máa wá rí yín very soon. ọmọ òní kọ̀rọ̀ sí ọ lẹ́nu ó rí ni nígbà tí bí bá ń pa nígbà ńlá jẹun bọ́gẹ̀lẹ̀ bá sì pọ̀n kí là á ṣe sí á bẹ á jẹ́ ni lásìkò ó gbọ́ kó má bàa rà kárẹ̀ láyé. bàbá ẹ pa mẹ́ra mi kalẹ̀ mo ṣo tí mo bí nìyẹn abẹ́jọ́ àti gbé lọ káàkiri a resolution ẹjọ́ ṣàánú mi. ojú kan pa ojú kan ire. ẹ̀dá ó sì dá yín lójú pé ọmọ tá a rí tẹ̀ ń sọ yìí kì í ṣe pé bí ọmọ tẹ bí ìṣe wá látòdì ọ̀run ni. àkàdé ah, no no mo bí ọmọ mi normal she was a normal child she grew up very well in fact ọmọ ọdún mẹ́wàá ni kó tó bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí eré la kọ́kọ́ pé she was doing very well in school sir mo mi ò bí ọmọ mi bẹ́ẹ̀ ẹjọ́ I don't know where this is coming from I don't know. ó dá nǹkan jẹun fúnra rẹ̀ ó ṣe dáadáa abẹ́ ṣàánú mi. iṣẹ́ ayé ni ayé lẹ rí ayé tó tó àkàmọ́ra ẹni tí ń wáyé ò ráyé ẹni tó ráyé ò dáyé mọ́ ayé ló ní ká mú ayé ló ní ká dé ayé ló ní ká tu ayé ló ní ká pa ayé ló ní ká dá sí. àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ibi tí múnimúni wà ibẹ̀ ni ń gbé hmm. ẹ̀yin ti jẹ ìgbíjẹ kára wọn ti rópin ọbẹ̀ ẹ ti rìn títí orí yín ti gbé yín káwó rè ìbéèrè tí mo fẹ́ bi yín rèé o ṣé ẹ lè ṣe gbogbo tá a bá pé ẹ ṣe kára ọmọ yín lè yá. why not a máa ṣe because being a local government chairman kó mọ mọ́ bá presenting ìtìjú ńlá ni sáà ìwọ ìyàwó ń kọ́ ṣé wọn náà lè ṣe gbogbo tá a bá pé o ṣe o. kò sí nǹkan tẹ́tẹ́ kí n ṣe tí mo ṣe I will do anything for my baby to be okay I will do anything I just want my baby to be okay ẹ jọ sá. ó ti tán èrò kò ti wó sílé agbẹ́dọ́ ìpinnu àkọ́kọ́ nù ṣùgbọ́n o ìgbọràn sàn jẹ̀bọ ríru ẹ ti wá tẹ̀lé délé nínú o kì í wá ṣe pé kẹ́ ẹ débi tán kẹ́ ẹ tó mọ wá ohun tí ò sọnù káàkiri ìtumọ̀ rí èmi ò ní fẹ́ ká mọ bá yín ṣiṣẹ́ kẹ́ ẹ tó mọ tójú bọlé oníṣègùn mí kiri ìgbà náà lẹ́ ná gbàrà lẹ́ ná gbòòrò bẹ́ẹ̀ bá mọ̀ pé ibẹ̀ mi wà tẹ́ ẹ lọ ẹ tètè lọ kẹ́ ẹ tó wá bí o bẹ́ẹ̀ bá ti débí àwa nìkan la mọ̀ ṣiṣẹ́ fún yín nítorí pé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ gbogbo bòmí lọ. báyìí ti gbọ́ wá sí ibà ẹbí báyìí ní ẹjọ́ bàbá ẹjọ́ ẹ gbà ẹ ṣàánú mi. Eh, my dear. Ah, uh, of course not. I won't do that. Ah, ah, ah oh, mom, that's right. No, no, no, no. Hey, Ada. Kogun tó jà lóbi kan. Ọ̀rọ̀ ló tẹ́lẹ̀. Ẹ mọ́ dalẹ̀ o. Ẹni tó bá dalẹ̀ kì í dalẹ̀. Hmm. Ẹni tó bá wá pé kí là á ṣe, òun làwọ̀ ó ṣe wọn. Èmi ti kìlọ̀ fún yín. Ẹ̀yin la ẹ̀ gbọ́dọ̀ dánwò. Àti bàbá ẹ̀ ṣe báwo la ṣe fẹ́ màkùkọ nínú ẹyin báwo la ṣe fẹ́ mèèyàn nínú èèyàn o ayélé tóra ò máa gbọ́n tẹ́ni tó ń ṣọ̀wá ayé mà kọjá bẹ́ẹ̀ o. ó dákẹ́ dá gbìyànjú. ẹ dákun ká gbìyànjú. ká má má gbìyànjú tí ó dá ní. ẹni wáyé ni yóò rí. ẹni wáyé ni yóò rí. wáyé ló rọ. Hey, how are you? ibo ló lọ. grammar school ni mo lọ sá. oh grammar school ẹ wọlé kí n lift ẹ débẹ̀. ok ṣègùn mi ò máa ń tẹ̀. hello Yami. ok mo ti ń bọ̀ mo ti ń bọ̀ bọ́ra ẹ má bínú sá. mi ò lọ grammar school mọ́ ọ̀nà mi ò gbà bẹ́ẹ̀ mọ́. ẹyin ibi tọ́nu ẹ bá gbà máa gbé ẹ náà. ah ẹ má bínú sá mi ò lọ mọ́. lọ́dọ̀ jẹ́ kí n wọ́ọ̀rì wọlé. wá sísè yìí mo ní máa gbé ẹsẹ̀. ẹ má jẹ́ kí n fi tèmi disturb mi ọ̀nà mi ò gba grammar school ẹ ah, ṣe. ọ̀nà ò ní gba grammar school máa gbé ẹ grammar school. láti ah, ah, ṣe nǹkan mi wà ọ̀nà mi ò gbàbẹ̀ mọ́ ni ẹ má lọ sí ibi tẹ́. ok ibo lọ́nà ẹgbàá máa gbé ẹ débẹ̀. ẹ má bínú sẹ ẹ má ṣe ìyọnu ẹ ṣe. jẹ́ kí n ṣe ìyọnu mo ní máa gbé ẹ. ẹ má ṣe ìyọnu sà ṣe nǹkan mi wà bẹ̀. ẹ̀dáyé ẹja máa fura ẹ̀wọ̀n tá pè lẹ́ni rẹ̀ ẹni ibi sáà ní wọn ò ojúláre inú kìkì dá ẹ̀gbin ni wọ́n o bẹ́ẹ̀ bá rí kọ̀rọ̀ ayé o ẹ dákun ẹ bẹ́rí fáyé o. ó dákẹ́ dá gbìyànjú ó bẹ́rí fáyé ká má má gbìyànjú tí ó dá ní. ẹni wáyé ẹni wáyé ni lórí ìlú ayé lúgọ ayé lúgọ. ètò ìdíje kò sí kí ló ṣẹlẹ̀ bíi ti báwo wọ́kọ́ ló pè mí sí pé kí n máa bọ̀ ni. mo ní kó máa bọ̀ ń sìn ó ti fẹ́ fún egun tí rẹ̀ di in two hours time ló yìí máa rẹ̀ di náà. yíì ó pè mí sìn ní pé kí n máa bọ̀ ó wá sọ fún mi pé aláàtì náà ló ń dúró tí mo dé ti rí aláàánú tó fẹ́ pùn mi wọ ọmọkùnrin yìí kò dẹ̀ ní dáa fún ẹ mi ò tiẹ̀ bẹ́ẹ̀ wo ìjọba à ń kówó. Yétúndé má bómi sùúrù mu ní sùúrù Mr Razaki náà ni mo expect yà láti wọn. gbé gbogbo ẹnu ẹ sí ọ̀ṣọ́ Mr Razaki olóyè burúkú o ó pè mí sí pé kí n máa bọ̀ àṣẹ owó ti rẹ̀ dì jẹ́ kó rí ẹ pé bá ń kówó. Yétúndé má ní sùúrù. kémi wá jókòó bọ̀ kílẹ̀ tó fi pè mí tí ah, mo dẹ̀ lè pe máa yẹn padà bá ah, aláàánú tó yẹ pé tó bá ti ẹ̀rí máa nìyẹn wá tẹ̀ sí mọ̀ pé olówó kò ní ga fún un tó bá tún pe Yétúndé bẹ́ẹ̀ wá sí. Yétúndé Mr Razaki mo ti ń yà láti yìí nẹ́bà mi ṣòwò yìí ẹ jọ ẹ di sẹ́ǹdẹ̀ mo rí àláàtì náà mo rí bá rí ma tó gbé mo ti rówó ẹ kọjọ́ kó dùn máa rí ẹ̀gbìn ni ẹ jù bá ṣe báyìí náà ẹ jẹ́ sẹ́ǹdẹ̀ ń sìn ni okay sir god bless you sir Yétúndé. Okay. dáàdì ni ọ̀wá láwọn pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ní dandan pé kí n mọ ẹni tí mò fẹ́ wá pé àwọn fẹ́ rí ẹ. <laughs> Eh, that's a good thing àbí yeah, so ìgbà ni ká lọ rí wọn. do hmm, èmi ń ṣe àwọn kankan lọ́wọ́ ń náà but i think by end of the month ó yẹ ká lè lọ. Hmm, that's good enough. sure okay pẹ̀lú let's go that's fine then. all right baby. thank you i love you. see you. Bye. Bye, baby. Love you too, dear. Bye. Be careful. Okay, thank you ó jọ mí lójú o ó sì wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ náà. Ah, ṣe bẹ́ẹ̀ ifá yẹ kí n ṣe jù bẹ́ẹ̀ lọ because I gbọ́ ẹ deserve more than that ẹ kí fọ̀rọ̀ mi ṣeré. ọ̀dà ó sì gbádùn mi á gbádùn ara wa bí mo ti wí fún ọ mo lè torí rẹ mọ pààyàn lọ kó kú mọ sùn kẹjẹ mọ ṣe bàlà gbogbo ẹni tó bá pé kú bí tó gbà wọn sì mọ̀ pa wọ́n ní ah. tó bá ti gbà mí láyè wo mi bàbá wa rẹ nìkẹ́ni tá a bí nínú obìnrin tó sọ wípé òun ó di ọlọ́nà iṣẹ́ rẹ àbí kó o nìṣòro kó òun ó fò ó ní tọ̀hún bá gúnyán láyé yóò lọ gbọbẹ̀ lọ́rùn. àṣẹ àṣẹ ẹ ṣe kùnrin ṣe ifá ṣẹrí. gbogbo iná mi tó ń tàn tó ń tàn tó ń tàn tó ń tàn tẹ́lifọ̀ rí gbogbo òkìkí mi tó ń ká kí tẹ́lifọ̀ rí tó yẹ gbogbo píṣọ̀ tẹ bá rí gbogbo pósà tẹ bá rí píṣọ̀ mi máa rí bẹ́ẹ̀ báyìí mi fẹ́ kí gbogbo ìyẹn kó stop in fact mi fẹ́ kí náà mi fẹ́ kó kú rárá ni kó kíkí ẹ̀ máa tọ̀ lọ kó máa tọ̀ lọ bí wọ́n fẹ́ yẹn. òròjò òbòkun rẹ tó ń rọ yìí kò lè dáa. Ah, àṣẹ. ẹ ó lè ṣe wẹ́sú wẹ́sú díẹ̀ bí tó fẹ́ rẹ̀ díẹ̀ yóò tún rọ̀ ni. bẹ́ẹ̀ òjò àrọ̀mọ́jú ni. ọlọ́ ti ẹ bọ́kọ̀rẹ́ balẹ̀ ẹ ṣeun gbogbo ẹ̀ láti ṣe ẹ ṣeun pẹ̀lẹ́ ṣé kò sí láburú. bàbá wà àbúrò wà wàhálà wà bàbá. wàhálà ìṣọ́nulé òjò sí láburú kò lè sí wàhálà. bàbá wàhálà ti wà orí báwọn ẹran tí mo fẹ́ lò ti bọ́ mọ́ mi lọ́wọ́. bàbá ó ṣẹlẹ̀ sí mi ní ayé mo ti gbé tako wọnú mọ́tò lóko mo ṣe gbé akọ nìyẹn mo ṣe bọ́lẹ̀ tó lóhùn lọ́mọ nìyẹn. olódùmọ̀rẹ́ o. Ah, bàbá ó bọ́ ó bọ́ ṣé o ṣáà ti parí gbogbo ètùtù tá a pé ẹ parí kó tó di pé o bọ́ ọmọ lọ́wọ́. gbogbo ètùtù pátá ni mo ti ṣe. olóró ah! olóró olóró olóró kódà ah! eh, àmọ́ ìwọ náà mọ tá a fi ṣera padà ọ̀rọ̀ yìí onígbà tó ti wá rí báyìí àrò ń bọ́ pè wọ́n ṣe bí tiẹ̀ tó ní àwọn tó ṣe lò kéèké. ìyẹn náà ló wà ní pọ́bẹ́lì ìyẹn lè díẹ̀ ibo ni mo ti fẹ́ rí yẹn. orí mi o. ìpínlẹ̀ lọ́rùn ti ń bẹ ńlẹ̀ yìí o èmi alára ò bá ṣọ́ra yóò dé pìnrìn mọ́ mi lọ́wọ́ nítorí wàhálà tó délẹ̀ yìí bá àbá rójútu rẹ̀ àtẹ̀mí àtiwọ́ làájọ pín ìyá òun jẹ. Ah! ó rí ọmọ kan tí ń wọnú ọkọ rẹ̀ nígbà tó ń wọlé bọ̀ tẹ pàdé lẹ́nu ọ̀nà mi báyìí. ìràwọ̀ lórí nù ìràwọ̀ sọtíndẹ́rù bàbá ni àmọ́ abẹ́ mi ló forí pamọ́ sí i ó rò pé mi lolùgbàlà òun tí mò ń ṣe fóun tóun fi lókìkí ṣé o mọ̀ pé adániwáyé adánimọ́gbàgbé ni oníṣẹ́ àrà ni kó tó di pọ́mọ òun ò lókìkí ló wá bí àmọ́ lẹ́yìn ìgbà ó débí nìràwọ̀ rẹ̀ bá ń bò nìràwọ̀ rẹ̀ bá yọ bó ṣe sọ mí di gbàkejì olódùmarè ni kódà eh, n ò rò pé ó pè mí ní gbàkejì ó ti sọ mí dolódùmarè rẹ̀ ó ti ń bẹ̀rù kó o sì mọ̀ wo oògùn ẹ̀fọ́rí lásán wọn ò lò fún kádàrá rẹ̀ ní tìkìrì ọba aláwùrà bí ló pè lólókìkí látòdì ọ̀run wá ó wá rò pé mi ni mo ṣe fóun tó ń fi lọ́lá tó ń fi lókìkí hmm, àmọ́ ràwọn rẹ̀ ti bù wáyà ah, nígbà tó ṣe pọ́rọ̀ tó wá ń bẹ́lẹ̀ yìí yóò jọ tabalẹ̀ tabọ́kọ ni tó bá ṣẹlẹ̀ ó di dandan ká wá wọ̀rọ̀ kan fi ṣàdá ọmọ náà á wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Great. You look good. Thank you, dear. Oh, Daddy, I come. Ẹ̀hẹ́n, Buluda. Ẹ̀yà, mo fẹ́ sáré jáde pẹ̀lú ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́. Yes. You come in. Right, sir. Haven't I warned you not to come to this house again? Yes, I'm sorry. Afia. Daddy! But Daddy, why? Shh! Upstairs. Keep it shaky, see? Hello? 600. 600. Ẹ má pẹ̀sọ́ tó wá gbé o. Mo ti máa ń gé ẹran ẹlẹ́wọ̀. Ẹ má Oh, náírà gèrí. Everything I go teach you. Ba náírà gèrí ba. Eh. Náírà dèrí. Oh, náírà dèrí. Náírà dèrí. Na you know that one. Make sure you say you put fisi for me o. Fisi? lè ju bàtà dání. Customer there, there. Abogi. Hey, na fifty fifty naira be that. Abogi. Customer there, there. Thank you. We don't know where. Salim. Kẹ́rin mo ti ń kiri kiri. Mo ti ń kiri kiri. Lẹ́nu ẹ lọ́wọ́. Gbòbí ijó ò ló fẹ́ gbọ́. Na which time you wan get sense? Ọjọ́ ò lè jẹ́ ò lè jèrè the small profit wey you suppose to make you don dey waste am you don sell alubosa you put ora, you carry you sell alubosa why you put paper again. ina kai kaji ina ruwa angulu da kiso. nisun dudu gbogbo ìtumọ̀sán látàrọ̀ gbọ́ ṣogbó ìtumọ̀sán látàrọ̀ wéré a máa kó ẹ kó ẹ kó ẹ kó ẹ a ní kó má mú pépà. mo bá kọ wáwó dínkà ọ̀rọ̀ ká kọ́ sẹ́ni lẹ̀ ina ruwa angulu da kiso káyà sọ mutu. wáhó. Wow má mi sọ̀rọ̀ wọ́n olórí burúkú ọbẹ̀ bàtà ọbẹ̀ bàtà àlùbọ́sà lẹ́yìn tó ti lo láìlọ̀ bí àlọ́ bẹ́ẹ̀ kórè òkòdélé eléyìí òǹkà lórí ẹ̀ eléyìí olóore tó ń jẹ how much you dey make for profit you don put na. Hm? sorry hmm? àwọn kan tí mò ń gbọ́ ń pa ọ̀dà rárá o particularly lórí social media If fact at times àwọn èèyàn máa ń send DM sí mi wọ́n máa complain pa o ní láti wà very careful o kí ló sọ fún mo ṣe kí ló sọ pé ó ṣẹlẹ̀. wẹ́ complain wọn ò ju pé o máa ń fojú tẹ́ńbẹ́lú èèyàn. though fine wọn lè fi kún o but i'm sure tó o bá rí wọn ò ní sọ and is that supposed to be a problem. it should be. like i don't understand you like, some group of persons will just come to you and start giving you book crap about me or oh, they might believe it. Eh? are you even supposed to take it serious? Eh? kílẹ̀ tó tẹ̀kẹ̀ kílẹ̀ tó ń tẹ̀kẹ̀ personal. mi ò gbé sórí mò ń sọ fún ẹni pé kò wà kẹ́kọ̀ọ́. ó jẹjẹ kó jẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀ ni mò ń sọ you are not even supposed to tell me that kind of shit. ó dàbí pé you understand bó ṣe ń lọ mi báyìí. see i am a celebrity a known face I'm a star like star girl ológo tó ṣá prapra. what are you telling me? Eh? bí mo ṣe wà yìí kò sí fíìmù tó ṣe nílùú tí wọn bá ti lò sí kò lè tà do you understand it do you understand do you understand the kind of person i am ṣé tó pé mo ń bẹ ìjókòó lórí you know some cheap drink. yes now mobility. mo believe to now i'm a star i'm a star like i dine and wine with the king i don't know ordinary people i don't know them àwọn ọlọ́mọ mi and if they want to greet me or they want to be associated with me they need to calm down ọmọ wa bá mi ni like gbàtí bá I'm a sure mood mi ni because mo ní skankan díẹ̀ ọmọ sure mood mi ni gbàtí bá ti wà ní right frame of mind ọmọ wa bá mi bàbá lè ṣe gbé fún mi ni wàá ṣe gbé fún ọ tó wá gbá ní gbígbóná i'll give you that like very hot trauma so many people trauma me, sí mi ò do you do you understand what i'm trying to say do you know how many followers i have on instagram hmm. i have millions of people following me like i'm important and if anybody tells you anything don't listen to them èmi ni kò máa wò. nǹkan tẹ́mi hey like i'm done with you Come pé o ní nǹkan tó wà reasonable láti sọ. musayo èmi máa ní. ẹni tó lè ní kọ́ lọ́la oníràwọ̀ o ò bá ṣayé lẹ́sàn o. ẹni sakẹ́ni ẹni tójú ah, ayé mọ̀ ọ́ ní ọ̀la ayé ń padà eh, mo wà ókè yín kọ́. mo wà ókè mo wà ókè. mo ní kí n béèrè pé iṣẹ́ tẹ fẹ́ ṣe yẹn ṣèbí déètì yẹn ṣì wà intact. Ah, déètì yẹn ó sì wà intact ebi gan abilà nìkan ló máa dìrẹ́tì sẹ́yìn. ah that's nice that's nice ebi rò tẹ́sán pé máa play yẹn that's character yẹn ṣebí òun náà ni ẹ̀ tí change ẹ̀ òun náà ni mo ṣe máa play àbí kí n lè mọ bí mo ṣe fẹ́ sọ̀tà àtàwọn costumes ni o. róòlù ẹ̀kẹ́ àyàn ti bọ̀ o lè play róòyìn mọ́ o. Ah! kí ló dé ó ti bọ́ bá wò. nǹkan ṣẹlẹ̀ ẹ̀sìn ni pé ip e yẹn ni pé ọmọ tó pawó ọmọ tó yọ pawó ń sìtàn ló ń sìn ẹ̀jìnà ṣukú làfẹ́ ló ń sìn síwò jára ò bá òmùkọ́ tó ṣẹlẹ̀ ń gbèrò ẹ máa ti fún mi ládùúrà abẹ́ ti gbàgbé ni. Ah, tó yẹ pé ti advance náà fún ẹ ni màá mú lónìí kan fílẹ̀ fẹ́ kó máa bá yẹn yìí so má kí àpá advance yẹn wọ́n máa wọ̀ lò. bọ̀dákẹ́ ni ẹ̀ jọ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ ṣàmùkú ọmọ dáadáa ni mi ẹ má wọrí má tip yẹn òbí yẹn máa gbò. kí ló ṣe ń sìn wà fi gbò yẹn lẹ̀ kí ló yẹ fún mi ó sọ mi dáhùn ibi náà pm ni wà fi gbò yẹn lẹ̀ o jákòó lórí fóònù mi jọ ó yá wèrè ilé máa ṣe èrè kẹ afúnmi nìkan sọmi náà fi ọmọ abúlé èkó rere. hello hello. ẹni tó lè ní kọ́ lọ́la oníràwọ̀ o ò bá ṣayé lẹ́sàn o ẹni tójú ayé mọ́lẹ̀ o láyé ń padà gbẹ̀ṣubú. ما ما ما ما ما dẹ̀ gbà lọ́wọ́ mi. lomi tí o bá mi fún oúnjẹ lánàá ni. o sí lè náà. and so let's be the last time to ever try and photoshe má ever bá mi fún oúnjẹ mọ́. kí ló wá jí mi jọ. sorry my baby. títí títí láyọ̀ títí títí láyọ̀ that's my girl títí. Hey. Títí, títí láyọ̀ títí títí láyọ̀. Hmm? Ayẹ̀lú gan-an. It's Omega. Ó dákẹ́ dá gbìyànjú ká má má gbìyànjú tí ó dá ní ẹni wáyé ni yóò rí o mu wáyé lúgọ. báwo la ṣe fẹ́ màkùkọ nínú ẹyin báwo la ṣe fẹ́ mèèyàn nínú èèyàn o. mi ò dárò ká tó ṣe pé mo gbónú olùbọ́ tí mo ti wá láìṣẹ́ ẹ̀kọ́ láìṣẹ́ méjì láìṣẹ́ mẹ́ta tí mo ti wá frequently wọ́n ní ṣùtú wá ní mọ̀nà tí kò máa ṣe ní báyìí tí kò máa ṣe ní. Eh? pè lẹ́rìn rẹ̀ ní bíṣà ìwọ̀n o. ojúláre inú kìkì dá ẹ̀gbin ni wọ́n o. bẹ́ẹ̀ bá rí kọ̀rọ̀ ayé o ẹ dákun ẹ bẹ́rí fáyé o. ó dákẹ́ dá gbìyànjú. mo bẹ́rí fáyé ká má má gbìyànjú tí ó dání. ẹni wáyé ẹni wáyé ni ó o ayé ló bọ̀ ayé ló bọ̀. wọn lọ tọ́lọ́run wá gbà ṣẹ̀ sán ṣóhun la ò mọ̀ o bó ṣe re bó ṣe re ẹ̀san ń bọ̀ nígbẹ̀yìn o ọmọ ẹ̀dá o ẹ̀jẹ̀ aṣááyé ní pẹ̀lẹ́ o ẹni ṣááyé lẹ́sọ̀ lápadà gbẹ̀san fún àbò wá padà bó níṣẹ́ o ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn o dá kẹ́dà gbìyànjú. ó máa dá kẹ́dà gbìyànjú. ká má má tó tí ó dá ní. ẹni wáyé ni yóò rí o. ẹni wàmú wáyé. ẹ kú ọ̀rọ̀ ajé ẹ jọ ibì kan ni mo ń lọ ládùúgbò yìí ilé baba fatade. baba fatade. ẹ ibẹ̀ ni mo ń lọ. ilé baba fatade ni ẹ lọọkan bẹyìn. ṣe lè rárá ṣẹ́rí bàbá pátádé tèmi ń sọ yìí wọ́n máa ń pa wọ́dà wọ́n ga wọ́n lómi lára díẹ̀ wọ́n dẹ̀ fẹ́ pa fẹ́rẹ́fẹ́ ṣe understand wọ́n máa ń understand wọ́n máa ń ṣe bíi. bàbá pátádé tẹ̀ ń sọ òun náà lèmi náà ń sọ wọn ò pé méjì ládùúgbò yìí ilé bàbá pátádé tẹ̀ ń wá òun lẹ̀ ń wò lọ́ọ̀kan bẹ́ẹ̀. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣé rí bàbá pátádé tèmi ń sọ yìí kó ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá sọ́dọ̀ wọn for the first time mo ti máa ń wá bẹ̀ dáadáa so ti bá rí ilé yẹn báyìí mo dá mọ̀ mo wà mo kò wà confused ni ṣe understand ẹ mọ̀ bí bí àmọ́ wà confused mo ṣe ní kẹ ẹ ṣé kò sí bàbá fátádé mi ẹ understand bàbá fátádé tí mo sọ yìí mo mọ̀ kan ẹ understand. kì í ṣẹjọ́ yín nígbà tẹ́ mọ̀ ń pẹ́ mọ́lẹ̀ bàbá fátádé kí lẹ́yìn wá ń bí mi fún. ọ̀nà tọ́lọ́run wá gbà ṣẹ̀tàn ṣóhun la ò mọ o bó ṣe rè bó ṣe rè ẹ̀sán bọ̀ nígbẹ̀yìn ọkọ padà ọkọ mà ti ṣe mí kẹ ẹ ilé tèmi máa ń wá nílé tí mo máa ń wá ní gbogbo gbàdá sọ pé ilé bàbá pátádé lè ilé yìí ilé ilé ilé ilé nílé pátádé àà títí mi ṣẹ̀ṣẹ̀ máa wá kò ṣẹlẹ̀ kìíní kò ṣẹlẹ̀ kejì kò ṣẹlẹ̀ àà àbí yẹn like uncountable tí lè yóò ti ilé bàbá pátádé ṣé mo gbà sí pé bí a mo dẹ́yìn tàbí bí bí àìpé kan tún kọ́kọ́ lọ mi lọ ṣé mo máa rí ilé bàbá tádé mi ní à ah! padà get me. ẹ dákun ká gbìyàn ká má má gbọ́ òjò tí ó dá ní bẹ́ẹ̀ ni ẹni wáyé ni yóò rí ẹni wáyé ni yóò rí wáyé ló rọ. ẹ̀dá ayé ẹjẹ́ máa fúnra ẹ̀wọ̀n tá a pè lẹ́ni rẹ̀ ẹni bí sáà ní wọn ò ojúláre inú kìkì dá ẹ̀gbin ni wọ́n bẹ́ẹ̀ bá rí kọ̀rọ̀ ayé o ẹ dákun ẹ bẹ́rí fáyé o. ó dákẹ́ dá gbìyànjú. mo bẹ́rí fáyé ní tèmi o ọjọ́ tí ó dá ní. ẹni wáyé ẹni wáyé ní lórí o ayé lúgọ ayé lúgọ. ọ̀nà tọ́lọ́run wá gbà ṣẹ̀ san ṣóhun la ò mọ̀ o bó ṣe rè bó ṣe rè ẹ̀san ń bọ̀ nígbẹ̀yìn ọ́ ọmọ ẹ̀dá o ẹ jẹ́ àṣàyè ní pẹ̀lẹ́ o ẹni ṣàyè lẹ́sọ̀ lápadà gbẹ̀sán fún àbò wá padà bó níṣẹ́ o ṣẹ́ rí gbẹ̀yìn o. ó dákẹ́dá gbìyànjú ó máa dákẹ́dá gbìyànjú tí ó dá ní ẹni wáyé ni yóò rí ayélujọ. kẹ́nìkan nù wọ́n tiẹ̀ gbé fóònù àbí kí ló dé ah, àjọ ti lọ́rọ̀ jùmọ́ ló kò lẹ́sẹ̀ eh, afárá ni jẹ́ ẹkùn àkótúndé aṣíwájú gbogbo wọn ò gbé ah, ó sì fi lọ́dọ̀ ó làtún wá ní bàbá yìí ó jẹ́ nínú ẹni kẹta wọn. ti dọ́tún ọ̀kàrẹ̀ ẹ̀bù ní ilé ńkọ́ ẹ dákun fi kíkí lẹ̀ lásìkò yìí ọ̀rọ̀ kan ló ṣe pàtàkì ni mo pàkíyèsí rẹ̀ sí ọ̀rẹ́ rẹ Túndé àti aṣáájú mo ti ń pè wọ́n látòní gbàgbó wọn ṣe ń dún tó kò sẹ́ni tó gbé e nínú wọn ó sì ṣe pàtàkì kémi wọn ká ríra lónìí ó pẹ́ ju àárọ̀ la a gbọ́dọ̀ fojú kanjú nítorí bá àbálẹ̀ ríra ó léwu ẹ̀ ẹ̀ tí mo wá fẹ́ kó o ṣe fún mi nìyí bó o bá máa go tó o lè pè wọ́n sí bó o bá máa go tó o lè pè wọ́n sí kán dá pè wọ́n bó o bá wá pè wọ́n tí wọn ò gbé náà bá mi tara ṣàṣà lọ bá wọn lé ibikíbi tó o bá mọ̀ fún òjèrè wọn ní mo ní èmi o dandandandan mo gbọ́dọ̀ rí wọn lónìí sí òwúrọ̀ ọ̀la ọ̀gá rẹ̀ o ṣeun o ṣeun o ṣeun o. dìde ọmọ yín ebi pọ̀ ọmọ yín ó fẹ́ jẹun. ẹ dìde àná ọmọ yín fẹ́ jẹun ó sunkún sẹ́ ẹ wá fún lóúnjẹ. ṣé mi ò wá dáre báyìí dáàdi títí ẹ dìde ẹ dìde. ẹ̀wọ̀n tí mọ́dà fún orílẹ̀ lóúnjẹ báyìí kò ní gbà lọ́wọ́ mi àbí kí ni mo fẹ́ ṣe é sí báyìí. káwọn lọ irú kí ni lè ta ni mo ṣe tí ò dáríjì mi. gbà àtẹ̀túndé lè ti ní kò dáhùn bàbá ti ń tẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ ti dé. káwọn ọlọ́run kì í lè ta ni mo ṣe tí ò darí jì mí àtọ́jú ẹ̀yẹ́ pé gbogbo wàhálà kó ti dákò kókó tó bá dókun nínú ayé mi ni ìwọ náà ò jọ ò ṣàánú mi father have mercy on me ẹ̀wọ̀n ọmọ mi ló ń sunkún yẹn ẹ̀wọ̀n eléyìí ah gbogbo ilé ọtún lẹ́lẹ́lẹ́lẹ́ tún mú kí ni mo máa ṣe báyìí sí i ní ìpín dídùn ọmọkùnrin yóò jẹ tẹ́lẹ̀ náà ẹ akọ́ mi ni mo fẹ́ ṣe báyìí. gòwẹ̀dá yìí gòwẹ̀dá o gòwẹ̀dá ọjọ́ wo ló wà á kùn gòwẹ̀dá ìgbọ̀n wọn ló mọ̀ sẹ́nu ìgòbẹ̀tàn òṣùpá ṣàyídì ìgòbẹ̀tàn ọkùnrin wọn ò gbọ́n. ìjọ́ wo máa ṣẹlẹ̀ gan up nepa ìlà pariwo títí títí títí títí títí títí gbàdí mo wà kékeré títí mo fi dàgbà mo bímọ tóun náà tún pariwo up nepa ọmọ ọmọ mi náà àti máa pariwo up nepa <laughs> ó dáa mo ti gbọ́ àwa wọn lápá wa nínú bọ́ọ̀sì ìgbà táwa náà tún dàgbà alápò àwọn ọmọ káwọn ọmọ tún lápò àwọn ọmọ ẹjọ́ ẹgbà wà lẹ o ó tó ojú sí wa o nàìjíríà ètò ojú sí wa làbí ó pàṣọ nǹkan ìjọba pàṣọ. Hmm. Ah. Ah, ọ̀gá fún rẹ̀ jàgá máa tàn púpọ̀ mọ̀ kí bàdàdà ọ̀gá fún ṣe pọ́nkọ bẹ̀ obìnrin ni ó ń ari ari ari ari ari ọ̀gá gbóbìnrin wọlé níṣà ọ̀gá tó jẹ́ pé mi ò rí wọn pẹ̀lú obìnrin rí tí mo tiẹ̀ ti ń ro pẹ̀ bóyá kínní ni wọ́n àwọn ní ee paripa àbí àwọn abóbìnrin kọ́ ni èmi náà sọ bẹ́ẹ̀ ń gbà tí mo wò lẹ́ẹ̀kan mo rò pé àbí kínní wọ́n wá gbé sórí kínní ee obìnrin ni ó ipàtì ee ah, ọwọ́ dẹ̀ lé ní ah, ayé ìyá ẹ bàjẹ́ ó bá ti wá bí kìgbà tí jẹ́wọ́ náà máa fi ẹ̀sìpẹ̀rímẹ́ǹtì látogún ọdún. ọ̀gá máa gbé wọlé ayé ọmọ yìí bàjẹ́ tọ́gà bá kọ́kọ́ gbá ẹ̀ mú wọn á kọ́kọ́ rún bù bù bù bù wọn á bù ẹ̀ bí búrẹ́dì búrẹ́dì búrẹ́dì báyìí ẹ <laughs> eh, eléyìí wọn á dáná lé fún àbúrẹ́ pàtì tí ẹ ti bàjẹ́ ah! ọ̀sán yìí máa tẹ́rìbù ìwọ́dọ̀ kúkú kàn mí bẹ́ẹ̀ kò kúkú sí ìdó kàn mí bẹ́ẹ̀ wà tó kó ṣe mí ni mo ọ̀sọ́ ariwo <coughs> ọ̀sọ́ ariwo kù rẹ̀gẹ̀jẹ̀ olórí burúkú tó bá bá padà dé ó bọ́ sikẹ̀tẹ̀ ṣé pọ́nkò bẹ́ẹ̀ ó di gà àgà báyìí òun pé bọ́ national gíga ni gà báyìí bí àwa gà kò sẹ́yìn bá ó ní wọn bá lọ rè gà ilé kan ìdí máa wà iná àtọ̀ràn iná ọ̀ràn gbà á kẹbra ẹ̀ ọ̀sán sísán. ní orúkọ jésù ní orúkọ ẹ̀jẹ̀ jésù olúwa ọlọ́run alágbára ọba ayérayé ayé lóògùn àfi ọpẹ́ forúkọ yẹn ẹ̀wà gbà ọpẹ́ wa ẹ̀wà gbà ẹ̀yìn wa olúwa ọlọ́run alágbára mo fi títí lé yín lọ́wọ́ gbogbo ẹ̀mí òkùnkùn tó ń di ọmọ náà lọ́nà náà ní orúkọ jésù bàbá mi kà kúrò ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ mo fi títí lé yín lọ́wọ́ tàbá rí ẹ̀dá láyé kan máa bí nínú obìnrin àbí tí afẹ́fẹ́ gbé jáde tó níbo ni títí fẹ́ gbé gbà ogun ọ̀rẹ́ wá gbé wọn dé ọmọ rẹ wá lọ dé lẹ́ẹ̀kan sí bàbá ọmọ aláṣẹ ni èmi ẹ̀yin ní kí a béèrè ẹ̀yin ó sì ṣe fún wa mò ń béèrè ní ti àṣẹ nítorí pé ẹni ká béèrè ẹ̀yin ó sì dá wa lóhùn ní wákàtí ọ̀rọ̀ yìí báyìí mo kọ́ba ilé ìgbà ìlú mímọ́ pẹ̀lẹ́jẹ̀ Jésù ah. mo yà fọ́ angus of this house pẹ̀lẹ́jẹ̀ Jésù Olúwa Ọlọ́run alágbára ẹ wá jáde náà ẹ jáde náà ẹ jáde náà bàbá ní orúkọ Jésù lẹ́ẹ̀kan sí mo tún béèrè nítorí pé ẹni níbikíbi tí agbára bá wà níbi tí èèyàn kan àbí méjì bá wà tó bá ń pe orúkọ ọlọ́run ẹ̀yin wà níbẹ̀ ní orúkọ ẹ̀wá jáde ní orúkọ jésù ẹ̀ jáde mo wá fi títí lé yín lọ́wọ́ gbogbo ara omi ẹ̀jẹ̀ ara rẹ̀ ní orúkọ jésù mo jà sí mọ́pẹ̀lẹ́ yẹ jésù mo jà sí mọ́pẹ̀lẹ́ yẹ jésù. the blood of jesus i cover this place with the blood of jesus ní orúkọ jésù ajalé ìsinmi mọ́ ajalé ìsinmi mọ́ jẹ́ ká dúró àwa jẹ́ ìtẹ̀wọ́gbà jésù kristi olúwa wa. Amen. lórúkọ Jésù. àmì yìí mo sọ̀rọ̀ ah! mo sọ̀rọ̀ àmì lórúkọ Jésù. àmì lórúkọ jésù. Ah, mọ́mí. àwọn aṣíwájú ò sí ọ̀hún débi. wọ́n ì débi mi ò rí wọn. orí kankan nù. Ah! gbogbo ilé ìlà wa. bàbá bàbá kí kò sí. ìwé òkú ṣe kọ́kọ́ ó wà ó wà. because bàbá òun làwọn ti pe aṣíwájú àti eh, eh, eh, chief wọn ti pẹ́ everybody látàlọ́ wọn náà wọn ò gẹ̀ẹ́sì sí wọn. wọ́n lè jẹ́ kó yé mi pé àwọn láti fojú kọ́ wọn lé ní nítorí ewu bẹ̀ ló kọ́ ló ń gẹ́. Ah, èmi náà àtàlẹ́ mo ti pàgbó wọn. báwo la ṣe fẹ́ rárí wọn báyìí. do you understand ẹ̀ kún ìbò àbúrò náà yóò ṣe wà wà bẹ́ẹ̀ tó ọmọ máa ń rìn tí ò tí ò. ansọ. họ. ṣé mo ń ga ẹ̀kọ́ ni. mo jẹ aláìkọ́sá lójú ẹ̀. something like that. wàá jèrè ẹ̀ṣẹ̀. ẹ tún sọ yorùbá. ah ah woo. Hey. Hey. We down. Down. Come down. Down. Are you mad? Move. You crazy. What's this? Fún èèyàn tá a bá tó ń ṣe bí fún ẹran bẹ́ẹ̀ ni. Tẹ bá rí apá èèyàn, tẹ bá rí àwọn, tẹ bá rí ẹsẹ̀ ń bẹ̀yẹn. Ah! No. Ah, mi ì mọ kankan pa ẹ o. Mo ní kí n máa bá wọn ni. Everybody move! Move! Stand them up! Move them up! Move right! Move them up! Go! Follow the move it! Move right! Move this way! This way! Move! Move! Yeah, seriously. Ah, shit. Oh my God. Ah. Yeah! Ah! Ah! Kí ni mo ṣe wá yìí? Kí ló ṣẹlẹ̀? Kí ló gbá mi létí? Ah ah! Mo ṣe máa gbá yín létí. Ọwọ́ mi rí lẹ́yìn yìí náà ó máa kó gbá mi létí nìkan ah, ó ti dùn mọ́ mi nìyẹn o <laughs> ah baby mo enjoy badly seriously ah yes. yes bí ọ̀rọ̀ yẹn jẹ́ kó lọ sí bí ọ̀rọ̀ yẹn yé yé yé yé yé ah kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fẹ́. mi ì ṣe mọ́pọ̀ mi ì ṣe ní ti ah, ó dàbí ló gbà mí létí ó gbà mí létí. èmi ra mi le gbá yín létí náà bá kí ló dé. yé yé yé yé yé yé yé. ṣé wàá òkè. yé yé yé yé. ṣé wàá òkè. ah wàhálà jẹ wàhálà jẹ. mo kú. mo kú kẹ. mo kú. ọlọ́run jẹ́ kí sùn yé ni kẹ kí ló dé. mun so bẹ́ẹ̀ náà pé fóòsì ọ̀gá ni mò ń gbọ́ yẹn o ọmọ wèrè ó ti dáná lọ mo kú kí ni ó tó bá ó tó kẹ́ ẹ̀ kú lóòótọ́ kéèyàn wà kó má tiẹ̀ dá mi rá ara ti kú bí wèrè bó ṣe ń gbà bí etí jáde báyìí ló máa gbanú ẹ̀ mú dá máa ìpọ̀kúpọ̀ burúkú tó bá máa wọnú ẹ̀ báyìí ó máa wọ́n fọ́ọ̀sì ara wọn wọnú ti bí ni wíyà nígbà téèyàn dá lẹ́nu ọ̀gá fúnra ẹ̀ ẹkú èmi ti rò pé ẹ̀yin lẹ máa wí ní tẹ́lẹ̀ ni eléyìí ò lè ga tán kọjá kúrò bí ẹ̀yin lẹ máa ga tán wọlé ó dáná ní fáwọn yín iṣẹ́ owó ló ṣe ọmọ wèrè ó dẹ̀ máa di pírẹ́sì ọ̀gá bíi wèrè tó ló ti rí lé ó máa rún yín yé ọ̀gá o ẹ wo tẹ́ ẹ bá ń gbọ́ ẹ bá jẹ́ ń tọ̀ yín ó máa rẹ̀ jìnnà ṣùkú yín àgọ́ give you ṣùkú ṣùkú ọdún ibà give me ṣùkú irun. ọjà wèrè ah, ọmọ wèrè lẹ́pà wọ́n jà wèrè gan èdè òfin lẹ́pà ṣeré. Ah. wọ́n ṣe. ẹ wo balẹ̀ sẹ́yìn náà ti wá rí i pé ó dà ká máa wòyàn dáadáa ká tó fi ru ẹni bẹ́ẹ̀ joyè àwọn ẹni bí ti pọ̀ ju àwọn èèyàn rere lọ́nà olùta wáyé if not look at him odindi chairman local government eh? ìwọ chairman ó wá tafà sókè òòyì dóborí ó ti gbàgbé ọlọ́run tí kì í léèyàn kó tó mú yàn ó ti gbàgbé ah ó mà ṣe o. DPO ẹ rí bí hmm. ẹni tá a rò pé a lè fẹ̀yìntì ká mú ojúgun ọ̀sán náà lóye ẹ rí pé kíkan báyìí ló ń fúnni mu ó máa ṣe o ìwọ ṣe a máa alága àṣé ìwọ ló wà ní kọ̀rọ̀ tó ń kó àmọ́ wa tó ń kó wọn lọ pa wọ́n jẹ bí èkúté ìwọ tá a rò pé àwòkọ́ṣe rere ni ẹ àṣé àwòkọ́ṣe jákujáku lọ́lọ́dà ẹ̀ ó dà báyìí mo ṣẹ̀ṣẹ̀ gbà pé múníkà ni tí ò gbóòórùn àṣebi wò ó. kò wá ó ti tán fọ́nrán òwú kan lásán òun ló gbájà lọ́pọ̀ èdè wá jẹ́ fi yé ẹ o jẹ́ fi yé ẹ dáadáa o ò ní bọ́ọ̀lù ètò wà kódà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àkàrà ìbọ́ọ̀lù epo àárọ̀ ẹ̀ ní àbàbò olóye èwo ló fọ̀rọ̀ ẹ fọ̀fọ̀ àyè má ṣe pé ẹ jẹ́ ìdìbò ah, DPO owó mi ṣara wọn lára wọn. Ah, ah. fundamental human right ẹni láti express ẹ ẹ lè kó bá náà tẹ̀lé ṣe pé ẹ jẹ́ kó gbé wa délé ẹjọ́ kọ́ni pa àjẹ̀bi kẹ́ tó wá sọ pé òkè o ẹ̀ ń ṣe pé àbẹ́ ń bínú ẹ̀ lè má dájọ́ fún wa lé lé. shut up. ṣé wájú mi lè ti sọ gbogbo kátàkátà yẹn. hey Fẹ́mi. yes sir. first thing on Monday morning kó àwọn pípì lọ sí court. all right sir. DPO ẹ jọ kẹ́ tó kó wọn lọ ìfọlọ́ǹbẹ̀ ẹ bá ń fi handcuff sí wọn lọ́wọ́. agbẹjọ́rò ẹjọ́ délé ẹjọ́ èwo ni ká fi handcuff sí wọn lọ́wọ́. baálẹ̀ àwọn eléyìí ò ní ìdí ṣẹkẹṣẹkẹ. ẹ fi ṣẹkẹṣẹkẹ lẹ Fẹ́mi ọyà. Don't January. Move this way. Move! Àwọn ọ̀gbà yìí jẹ́ jàjàtì. Àwọn báyìí. Àkàrà ń bọ́ ní ipò ààrẹ rẹ̀ náà. kí ni pátánì aṣọ tó so sí uh, iwájú. Ojú là ń wò inú ẹ̀dá láyé tá a bá ríbi táyé lúgọ sí àhùsá. sáré kí ló wá ṣe ń bí. ìwọ náà ni mo wá bẹ́ẹ̀. sáré dúró náà kí ni kí ni nǹkan tó gbé tó ń gbé náà kí ni nǹkan tó ní tó rò pé èèyàn kan ò ní ṣé nítorí ó jẹ́ celebrity náà ṣá òun ni gbogbo problem ẹ̀ tó fi ń ṣe gbogbo oríṣiríṣi tó máa ń ṣe á mọ àwọn celebrity mi náà even tó ní star ju ẹ lọ tọ́dẹ̀ níwọ̀ ọmọlúàbí lọ́wọ́ kátẹ̀ ní òwa láti ìdílé rẹ ah. kí ló há ẹ lẹ́nu ń bẹ̀ tọ́ bá bí èèyàn máa ń túnra ẹ̀ bí nìyàwó ojú gbà mí tì fún ẹ gan-an ojúgbà mi ti fún ẹ gan kó mọ̀. ok mo gba gbogbo nǹkan tó sọ mo mọ̀ pé inú bí eré yẹ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ sórí mo fẹ́ àṣọ ẹ pé i'm now a changed person sórí gbogbo àwọn ìwà burúkú tí mo wù yẹn gbogbo ẹ̀ báyìí ni mo ti kọ̀ sílẹ̀ mi ìdẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́. ṣàṣàánú mi. èmi ti dáríjì ẹ náà but kò sọ̀rọ̀ ẹ o ṣe kankan bẹ́ẹ̀ èmi àti àlè ní kankan papọ̀ mọ́. òun ṣe bẹ́ẹ̀ yẹn where do you expect me to start from n kò ní kí n ti bẹ̀rẹ̀ jọ. sita. So where can fẹ́ kí n pariwo oh, hold on please just let me explain. mo ní kó jáde síta. jáde síta ọ̀hún ṣé kí n finú how. Oh, káyé màmá pa wá tì bí aṣọ tó ti gbó. ayé ò ní lògo wa mọ́ gbà o ẹ̀rọ lògo àná o. ṣe kí wọ́n ti ẹ̀ jáde fúnra mi ni. لا إله إلا الله سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله إلا الله كفور Sister, I'm sorry ẹni nǹkan lọ déédéé mọ́ mo. ò pè mí ṣiṣẹ́ mọ́. àbúrò ẹni tí wọ́n gbàgbé ni wọn pè mí ṣiṣẹ́ mọ́ ti jókòó síbi jókòó síbi tiẹ̀ tí wọ́n sún lọ. La ilaha illallah sayyidina Muhammadu rasulillah sallallahu alaihi wasallam. ó sì jẹ́ pé fúnra fẹ́ tábà mi para ẹ̀lẹ́kùn àbí èèyàn ò sì máa na ara ẹ̀ títí débi pé yóò mọ̀ kétí ò sì ní mọ̀ ẹ̀yin lè fà á ọlọ́run ọba mú yín ó ta yín lọ́rẹ ẹ sì ń sọ fọ́lọ́run pé ẹ fẹ́ ẹ sì gbé fẹ́ lòmí. èmi àfà kò sí nǹkan tọ́lọ́run fún mi tí mo ta dànù gbogbo orí tọ́lọ́run ṣe báyìí ni mo fọwọ́ fà wọ́n ra. ó kàn jẹ́ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ torí ní kété tọ́lọ́run ọba ti sorí fún yín báyìí lẹ ti bẹ̀rẹ̀ sí ní wùwà ní mo rí sọ́lọ́run síbí ọ̀dọ̀ ẹni tó bá sorí fún yìnyín lèyẹn ti lè dúpẹ́ ó ṣe jẹ́ wípé ọlọ́run ọba ó fún yín lórí ẹnìkan wá wò yín sùnsùnsùn ó fún yín gèlè pé kẹ́ ẹ máa wé sí ẹ wá mú gbogbo ọpẹ́ ẹ sì kó lọ sọ́dọ̀ ẹni tó fún yín gèlè ẹ dákun ọpẹ́ wo lẹ fẹ́ dá fọlọ́ tó fún yín lórí àbí torí ṣáájú gèlè lọ ìyẹn ẹyọ kan ọlọ́run ọba fúnra ara rẹ̀ ó ṣẹ̀dá yín gẹ́gẹ́ bí èèkàn ó ṣẹ̀dá yín gẹ́gẹ́ bí olókìkí èèyàn ó ṣẹ̀dá yín gẹ́gẹ́ bí oníràwọ̀ èèyàn ṣùgbọ́n ẹ̀yin gangan fún ara yín ẹ mọ̀ ọlọ́run ọba lọ́mọ yín nítorí wáyé kẹ́ ẹ fi máa dúpẹ́ fọlọ́run ẹ dúpẹ́ fọlọ́run ẹ wá rò wípé èèyàn kan bì kan ló jẹ́ ẹjẹ́ nǹkan kan ò lè jẹ́ nìkan ó jẹ́ nǹkan ọlọ́run ọba òwe ọṣẹ o òwe ọṣẹ o òfomiwẹ o òfomiwẹ o àti dá olùkìkì tiẹ̀ ni nǹkan tí wọ́n kàn máa ṣe fọlọ́run ni pé kàn máa dúpẹ́ ó sì wá jẹ́ pé ọpẹ́ tó yẹ kó máa dá fọlọ́run èèyàn ẹlẹ́ran ara ló lọ́ ń dà fún ọpẹ́ tó ọ̀dá yìí gangan ló dá wàhálà lẹ́yìn ọlọ́run sì sọ nú ọ̀rọ̀ rẹ̀ báyìí àìsàn àdá wà basmala ọlọ́run ní wa man lam yardo bil qada'i falyakhruj min tahta as-sama'i walyahjur basiwa èmi ọlọ́run ọba ni mò ń ṣe ìdẹ̀ra fún yàn ẹni tí n bá wá ṣe ìdẹ̀ra fún tọ́ bá wá ní kò tó ń lọ́rùn ní tó wá yẹ kó fún fún mi tí ò fi fún mi tó ń fi fẹ́ lómi ọlọ́run ní kó kúrò lábẹ́ sánmi èmi ọlọ́run kọ́ wá wọ́ lọ́run mi ẹ̀nu só ṣeé ṣe. kò ṣeé ah, ṣe. kí wàá ní ká ṣe báyìí níwọ̀n tó jẹ́ wípé ọlọ́run ọba sòrí fún ọ kò dúpẹ́ fọlọ́run lọ dúpẹ́ fún yín. àpá inú lè má gbà mí ọlọ́run náà ni màá sàtọ̀ ẹ bá mi bẹ ọlọ́run nínú wọn mọ̀ ni. ìgbà ìmọ̀ ni kò yé mi kò sì yé lómi ọlọ́run ọba nìkan ló yé. àmọ́ nǹkan ayọ́ kan tí mo kàn wò ló wípé ẹ lè ṣe kò ní pé kẹ́ ẹ tọ̀ ọlọ́run ọba lọ fúnra yín kẹ́ ẹ túbá pẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn náà ẹ wàá bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdúrà ó ṣeé ṣe ẹ gbọ́ ó ṣeé ṣe kọ́lọ́wọ́ bá tún padà rántí yín ó ṣeé ṣe ni ó ṣeé ṣe ni torí pé ọlọ́wọ́n bá ní iná láá gọ̀fóró rọ̀hìn òun ọlọ́wọ́n bá lọ́ba aláforíjì ọ̀bọ oníkẹ́ ṣùgbọ́n ẹni tó bá wu ọlọ́wọ́n bá ní máa ń ṣàforíjì fún ní máa kẹ́ ọlọ́wọ́n bá gán sọ nínú àlùkòrán wípé tí kì í bá ṣe wípé ànábì Yunus ti rántí àwọn ọlọ́wọ́n bá tẹ́lẹ̀ kó tó di wípé ẹja gbénu àbáníkọ́ máa gbénu rẹ̀ lọ́gbére ni. ẹ̀mí ó sì rántí mo lè ṣe ẹ àtijọ́ kẹjọ́ mọ́ lọ. ọ̀nà tó ẹkún ọ̀ka ẹkún ọ̀ka ẹtẹwọ ẹjẹ àṣàdùà. لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إلا ولا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم. ọkùnrin ọkùnrin ọkùnrin mà níkà o irú ọkùnrin jàtijàti wò irú ọkùnrin burúkú ò lélẹ́yìí ọmọ bíbí inú ọmọ kan ṣoṣo tó ní. kí ló yẹ tí dáàdì ṣe rúkọ bẹ́ẹ̀ fún mi kí ni mo ṣe fún wọn láti dìsẹ́ẹ̀bù rẹ. dáàdì is a terrible being kí ló dé kí ni mo ṣe fún wọn. àtọmọ ohun àtọmọ lọmọ ewu ló yẹ kó fi ṣògo owó nu méjèèjì. ṣé bẹ́ẹ̀ ni nǹkan lè sí ni kí ló dé why. ah ìmúníkà ìmúníkà kò jẹ́ ká gbóhùn àṣebí rárá mi ò rò sí bàbá ẹ̀ tàdí ò rò sí bàbá ẹ̀ ah ẹlẹ́dàá mi mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o I thought I knew him I thought I knew him. ṣé bẹ́ẹ̀ mi rẹ náà rẹ mọ́ mi ah, ẹ má wọrí. ọkọ mi ọkọ mi má kejọ jàdú jẹ́ ká lọ sọ́sibítù jẹ́ ká lọ bá dọ́kítọ̀. ó dákẹ́ dá gbìyànjú ká má má gbìyànjú tí ó dá ní. báwo la ṣe fẹ́ máa kú kọ́ ní ẹ̀yẹ ah! báwo la ṣe fẹ́ máa kú kọ́ nínú èèyàn o wọ́n ṣàánú mi. Ah! bá mọ̀ kí má ṣe é wọ́n ṣe tán ló dá pọ́n gbogbo mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n lé ayé nǹkan ṣoṣo tí mo bí mo lò ó wá ń kí bí ewúrẹ́ owó bá dé ipò dé ọlá dé ẹ wá wo bí tó wá já sí fún mi bí wàá ṣàánú mi ṣàánú mi. ó dákẹ́ gbìyànjú ẹ dákun gbìyànjú ká má má gbòòrò tí ó dá ní. ẹni wáyé ni yóò rí ẹni wáyé ni yóò rí o wáyé ló bọ̀. ẹ̀dá ayé ẹja mọ́ fúnra ẹ̀wọ̀n tá a pè lẹ́ni rẹ̀ ẹni ibi ṣáà ní wọn o ojúláre kìkìdá ẹ̀gbin ni wọ́n o bẹ́ẹ̀ bá rí kọ̀rọ̀ ayé o ẹ dákun ẹ bẹ́rí fáyé o. ó dákẹ́ ẹ̀dá gbìyànjú mo bẹ́rí fáyé ní tèmi o ọjọ́ tí ó dá ní ẹni wáyé ẹni wáyé ní orí o ayé lúgọ ayé lúgọ. ọ̀nà tọ́lọ́run wá gbà ṣẹ̀san ṣóhun la ò mọ̀ o bó ṣe rè bó ṣe rè ẹ̀san ń bọ̀ nígbẹ̀yìn o ọmọ ẹ̀dá o ẹ àṣàyè ní o ẹni ṣàyè lẹ́sọ̀ lápadà gbẹ̀san fún àbò wá o ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn o ó dá kẹ́dà gbìyànjú ó má dá kẹ́dà gbìyànjú ká má má tó tí ó dá ní ẹni wáyé ni yóò rí o ẹni wàmúwáyé lúgọ.